a fẹ́ kí ẹ bá wa ṣàlàyé kí ni nǹkan tí wọ́n ń pè ní ìbéèrè yẹn gangan òun ni wípé tí a bá rí àwọn jamaa kan àwọn ìjọ kan tí ó jẹ́ sí wípé wọ́n ń gbé alkitab wa sunna wọ́n e ń gbé lórí fún òsì nǹkan mìíràn tó yàtọ̀ sí alkitab wa so àwọn jamaa yẹn wọ́n wá pọ̀ dáadáa tó ṣe wípé eléyìí kìtáàbù àsúnnà náà ni náà láàrin kún ṣe eléyìí náà kìtáàbù àsúnnà náà ni àríkí tí òun náà ń ṣe ìjẹ́ alẹ́tọ̀ láti darapọ̀ mọ́ àwọn wọ̀nyí bí. alhamdulillah wa salatu wa salamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in wa ba'd náà béèrè tí a béèrè bóyá ó má yí ọ̀pọ̀lọpọ̀ bí wọ́n ṣe sọ yẹn tá a bá rí àwọn ìjọ tí wọ́n sì gbé alkitab àti sunna dání wọ́n á ní tíjọ náà pọ̀ fápọn yẹlẹyẹlẹ tí wọ́n sì gbé alkitab àti sunna dání bí sàlẹ̀jọ́ ìrìn àgbékílẹ̀ lórí ìbéèrè àtúnṣe wà mẹ́rin kò ṣeéṣe kí ìjọ kọ́pọ̀ yẹlẹyẹlẹ kọ́wá jẹ́ sí gbogbo yẹlẹyẹlẹ yẹn ló gbé àkìtáàbù àti sunna dání kò ṣeéṣe ẹyọkan là láti sọ fún wa sallallahu alaihi wasallam ẹyọkan nínú gbogbo ìjọba ló gbé àkìtáàbù àti sunna dání ìkan bẹ̀rẹ̀ wà lórí òdodo tó bá yẹ kó tọ́ ni wọ́n rí bẹ́ẹ̀ gbogbo wọn ò lè rí bákan náà nígbàtí wá rí báyìí àti síbà lórí ìbéèrè bóyá tẹ bá béèrè pé ta bá rí àwọn ìjọ tí kálukú ń pèpè pé alikitaabu àti sunna ni òun gbé dání ìjẹ nínú àwọn ìjọ yìí ìjẹ léyìí tó dáa wà nínú wọn bí ta lè máa jọ sí àbí kò sí alikitaabu àti sunna kálukú ní ń ṣe dìhàn wẹ̀ fún gbé dání ṣùgbọ́n ta lẹni náà tó gbé dání òun náà lẹni tá a bá wo ìṣesí ẹ̀ bí ṣe ń pàtìsì kìtàb àti súnà tó ṣe déédéé tàwọn sọ̀hábà nàbì radiyallahu ta'ala tó bá ṣe déédéé rẹ̀ alhamdulillah ó wà lójú ọ̀nà ànábì wa muhammad nìyẹn sallallahu alaihi láti wá máa wó pé báyà àwọn àjọ wà nílẹ̀ tó pọ̀ sẹ́ńgbẹ́ àkìtàb àti súnà dání táwa ma rò pé gugu wọn na ni wọ́n dá kò ṣeé ṣe. anabi alayhi salatu wassalam salam bá ti ń sọ̀rọ̀ hadith iftirakul umam iftiraq iftirakul umam tí máa mu ahakimu gbà wá tó le lẹ́sẹ̀ ńlẹ̀. wọ́n ní iftaraqat li anabi alayhi salatu wa salam sọ pé iftaraqat li yahud ala ala ihda wa sab'ina firqa waftaraqat an-nasara ala sintai wa وستفترق أمتي على ثلاث وسبعين فرقة كلها في النار إلا واحدة أنا بقى إتا إتا وبا تازم تازريكا أصر ملاي سيفوا من حديثي ولا من الجبال ما بنسي 71 أنا لسي جو 71 àwọn ẹlẹ́sìn nàṣọ́rọ́ 72 ni wọ́n pín sí ìpìlẹ̀ mọ́ wò pàǹtì ọmọ rí ìjọ tó ní ànábì sallallahu alaihi wasallam àwọn ọkùn sí 73 73 yìí mùsùlùmí gbogbo wọn o mùsùlùmí rẹ̀ pé ó mọ̀ sọ ń yẹn ó mọ̀ tó nínú bá nínú wájì nípa hadith yẹn mùsùlùmí ní gbogbo seventy three lánàá ní sọ̀rọ̀ rẹ̀ ṣùgbọ́n gbogbo seventy three owó ní ìsìláàmù ẹ̀ wà lókè téńté tọ́jọ́ tó ní ànábì gangan ànábì ní ẹ̀yọ̀kan péré náà tẹ̀lé ń bẹ̀ ọ́ seventy two yòókù wọ́n kàn fojú jọ wá ní wọ́n ìsara àmì ànábì wọ́n tẹ̀lé súnà ṣùgbọ́n mùsùlùmí làwọn náà. ọwọ́ ní gbogbo wọn ni wọ́n wọ náà iná tí wọ́n wá wà yìí ọ jẹ́ wàhíd láti fi ṣe ilé ayé pé ká máa pín yẹ́lẹyẹ̀lẹ haram ní àbúrò débẹ̀ ànágbà lẹ́yọ kan náà ni ó wà lìjánà kí wà lẹ́yọ kan náà wọ́n wá túmọ̀ ẹ̀fà náà hadith ní pé ẹni tó bá jẹ́ sí pé ní tó gbé dání ó yẹ wò ó sì déédéé ní tí àwọn sọ̀háàbà gbé dání ó mọ̀ tí wọ́n ń bíbáyìí ìpẹ́pẹ́tẹ́ lápẹ̀ sí 73 kò tún láyà sí pé ẹyọ kan tán wí tán lọ́wọ́ nù àlùjànnà tó jẹ́ ìjọ ànábì sallallahu alaihi wasallam kò túmọ̀ sí pé wọ́n jẹ́ ìjọ ó lè jẹ́ nìkan ṣoṣo sáájú ọyọ́ ó lè jẹ́ nìkan ṣoṣo lápẹjú ìmáàmù ahmed rahimahullah lásìkò fìtínà wọn àwọn nìkan àwọn ni wọ́n jẹ́ kẹ́yìn náà jẹ́ ọmọ ìgbàna jẹ́ ẹyọ kan gbogbo àwọn yòókù wọ́n yòókù wẹ̀ wọ́n ní al-Qur'an so látàrí ìdí eléyìí ààrẹ ríjọ tó pọ̀ sábà ti ń ríjọ díìnì dín fírakù náà àìsè fírakù ẹnba ti jọyìn rẹ̀ ó ti wà ní seventy gínú seventy two ọkẹyọkan ẹyọkan yìí àwọn làwọn tí wọ́n bá dúró ti kìtàbà sunna àti manhajus salaf ẹyọkan yìí bẹ́ẹ̀ láti máa dáàmú a máa gàmà nígbà tá a bá gbéyàwó yìí pé kò sí ẹlẹ́yàmẹ̀yà ẹlẹ́yàmẹ̀yà jọ ẹlẹ́yàmẹ̀yà ẹgbẹ́ ó wúra rẹ̀ gẹ́gẹ́ bí mùsùlùmí ó sì wú pẹni tó bá ti rí tó bá jẹ́ sí pọ́bá ti só Islam ọkà fún pé mùsùlùmí ni kò ní ṣẹ̀ṣẹ̀ máa wádìí wípé ìjọ kíni wọ́n sí tònítorí di eléyìí àlẹ́tọ̀ láti máa join àwọn àjọ and then àwọn àjọ owó lọ́pọ̀ nílẹ̀ tó jẹ́ pé kìtàbà àti sunna ẹ mẹ́sàn-án bí mélòó kan fa gámà káwá tu òwò káyọ̀wò sí tìjàníyà sí kìtàbà àti sunna sí tẹ̀bìlìdíyà sí kìtàbà àti sunna sí gbogbo àwọn ansáàrù dín sí kìtàbà àti sunna sí gbogbo àwọn ìjọ táwọn sí kìtàbà àti sunna làwọn abadan máa kọ́ ọmọ kìtàbà àti sunna lódodo ọ̀rọ̀ wọ́n dúró lórí constitution tí wọ́n gbé kalẹ̀ fún kíni fún jọ wọn. sítọ̀bù lè jùlọ ògùn ní kìtàbù àti súnà. àwọn ní tí wọ́n lọ́tọ̀ àwọn ní àríkánì lè máa ṣe tà a sì ní àríkánì lè ṣe àám hamsa a ní orígun islam márùn a ní orígun ìgbàgbọ́ mẹ́fà àwọn náà ní usulu sita àwọn náà ní six fundamental kíni points ẹ lákòókò ló ti jẹ́ wọ́n dá ti wọ́n lẹ̀ ṣé kìtàbù ṣùgbọ́n bí lásìkò nǹkan mẹ́fẹ̀ẹ̀fà yẹn àwọn pàtàkì ẹ̀ ju àwọn nǹkan tí ànábì mú wa lọ sallallahu alaihi wasallam. mo tẹ̀lé pé ìkọ̀kan mẹ́mẹ̀ẹ́tẹ́ máa rí kọ́ jọ ní ànábì mú wa ṣùgbọ́n èyí sì bí ọdún fi ti ń lẹ̀wé six point. bẹ́ẹ̀ náà ni báwọn ti gbé tí wọ́n jáde ní gbogbo ìjọba ọ̀kan náà ní tiẹ̀. ok tọ́lá yóò bá wọn sáà òdin tí yàrá kú tí yàrá kú tọ́lá yóò bá wọn sáà tí a fi máa sin òkú lọ́dọ̀ tiwọn wọn ò sì ní béèrè pé wò lànà bí ṣe má ìlànà àjọ lásán náà ni wọn ṣé kìtàbà súnà ni kì í ṣe kìtàbà súnà wọn kì í yá sí tọba ọ̀ràn yẹn lọ́dọ̀ tiwọn wọn kì í sí lára náà ìmáàmù tó sì gbọ́dọ̀ kírun sí la ìmáàmù tó ń lọ kírun sí la kì bá jẹ́ sí pé nímọ̀ ju ìmáàmù jọ lọ́ba ń bẹ́ńlẹ̀ wọ́n bẹ̀ tó sáyé torókòkò kíni òkú ìjọ ni àfẹ́ bẹ́ẹ̀ ìsìláàmù wa kíni ẹ̀yọ̀ kan ni tọ́bọ́wá jẹ́ ń tọ́tẹ̀lé dánàbí mú wa sallallahu alaihi wa sallam gbogbo àwọn ohun yẹn látòkè délẹ̀ ọmọ gírèdì wọn ẹgẹ́ bí bàbá wọn bá ṣe mọ́ kìí pé wọ́n máa wò ẹgẹ́ bí pé wọn ò sí lára àjọ tiẹ̀ wọ́n kò mùsùlùmí ni wọ́n mọ̀ sọ fún pé mùsùlùmí ni wọ́n alẹ́ bá tẹ̀lé gègbè dáadáa ṣùgbọ́n àbàgbé á sì fẹ́ràn rẹ̀ ẹgẹ́ bí ìgbàgbọ́ ẹ̀ṣẹ̀ àwọn ẹlẹ́gbọ́n mi náà àdébá wọn gbé ágírèdì wọn nígbà bí wọn bá ṣe máa ní. ìyẹn ni ọmọ asọ́ òkú wo ìṣẹ́gbẹ́ ń tiẹ̀ wo ṣe hizbo ń tiẹ̀. ọ̀fẹ́ràn gbogbo àwọn ènìyàn ó sì máa gírèdì wọn ẹgbẹ́ bí kíni bá ṣe rí lára wọn ìgbà bí wọn bá ṣe rí. ìtànà bí ni ká máa ń ṣe wàlá àti bàrà òní àlùwàlá wàlùbà ká fẹ́ràn èèyàn ká sì kórè rẹ̀ yìí. a máa yé tí wọn níbi tí wọn kù sí a sì máa fẹ́ràn wọn níbi tí ìyẹn ni ó jẹ́ tí wọ́n já bọ́kùn kúrò níbi ibi táwọn àfọ́ọ̀sì tọ́jọ́ sí gbọ́dọ̀ tí wọ́n ẹ̀ ń bá jẹ́ ọmọ ẹ̀jọ́ kódà kò jẹ́ sí pé ọmọ mutí wọ́n fẹ́ràn rẹ̀ yìí ìwọ tó mú títí èsè ọmọ ẹ̀jọ́ lọ. ìyẹn táwọn àfọ́ọ̀sì yẹn ìwọ lè yọra rẹ kó mbẹ. tọ́bárí tẹ̀sílíkì àti tẹ̀sílíkì tí wọ́n bá ríra wọn tọ́wọ́ ìgbà bájọ́ ń tábù ni tí wọ́n nínú gbọ̀n dáadáa tọ́ ọmọ kí ó jọjọ́ àbá tẹ́nìkan wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ jẹ́ tẹ̀sílíkì tẹ́bá dínú mọ́tò tẹ́bá kíra yín tán tọ́rọ̀ bá kanra wọn yí pé ẹnìkejì rẹ yẹn tẹ̀bílígì lónà sẹ́nìkejì ó rí wọ́n sọ rẹ̀ dáadáa ó ti ṣẹlẹ̀ dáadáa wọ́n wá páàkì rẹ̀ sẹ́gbẹ́ kan ni wọ́n tó jẹ́ pàfà onímọ̀ ni wọ́n wọ́n páàkì rẹ̀ sẹ́gbẹ́ kan ni àwọn máa bá àwọn dá wa lọ́tọ̀ nínú àwa mùsùlùmí ṣùgbọ́n wọ́n gbọ́dọ̀ síbẹ̀ ntì ọmọ wò wọn bí ìgbàgbọ́ wọn bá ṣe rí tọ́ bá rí léyìí tọ́ pé eléyìí súnmọ́ sí jòlè ìlọ nínú ìjọ tiwọn constitution àwọn eléyìí ó súnmọ́ súnmọ́ ju constitution àwọn eléyìí lọ ebi kí ni constitution wọn súnmọ́ súnmọ́ akọ yẹn wàá fẹ́ràn rẹ̀ jìntì tí wọ́n jìnà sí sọ́nà lọ bó ti mọ bára gbé jẹ́ yẹn ìyẹn ní ọ̀jẹ̀ kó o lè bọ́rí bọ́pá kúrò níbi ká máa fẹ́ràn ènìyàn ká sì máa kórìíra ènìyàn nítorí pa àjọ jẹ́ ẹgbẹ́ kan àbí ìjọ kan aláwọn bá sọ náà lọ́kọ́ ẹgbẹ́ kullu hizbin bima ladayhim farihun gbogbo àwọn ẹlẹ́gbẹ́ kátàkátà àtàwọn oníjọ oníjọ yẹn gbogbo wọn ní ọmọ yóò ẹnbà wa tẹ̀lé ànábì àlẹ́sàlátù wọ̀sẹ̀lám yọ́ máa wò wọ́n ní kọ̀ọ̀kan pé bílẹ̀ yìí bó ṣe kù sí rè ilé ìdánbí ilé ìsúnmẹ́sìn ju ilé ìlọ ilé ìsúnmẹ́sìn ju ilé ìlọ ilé ìjìnàṣẹ́sìn ju ilé ìlọ. ọ̀wà tí wọ́n á ní lọ jọ́yìn ibi àléébù tí àwọn wà padà so nípa báyìí a lẹ́tọ̀ láti lọ máa jọ́yìn àwọn èèyàn báyìí. a wà a máa kẹ́kọ̀ọ́ a máa sin lọ́wọ́ bá wa a sì máa ṣe dáwà àmọ́ tààwọn jùmọ̀ tààwọn ní pé kakọ plate eléyìí òbí kájá kọ́mítì kankalẹ̀ òbí kọ̀bàjẹ́ àfojì yẹn ní fi gbogbo testing ground ní ìsìn ká gbogbo àwọn testing ground pẹ̀lú mẹ̀dínà àti gbogbo ẹ̀ ìdí ká dá kọ́mítì kankalẹ̀ tá a máa ṣe dáwà nínú ìlú wa nínú agbègbè wa ń bíbà eléyìí yẹn sì jọ lásán yẹn dáwà yẹn ẹ máa ṣe tààwọn náà pẹ̀lú àwọn tààwọn alẹ́ lè dé foundation ńlá ni torí pàmò mi máa ń wò yẹn pé ẹgbẹ́ lílé náà ilé ìwòye ìṣẹ́gbẹ́ kìí ṣe jọ ẹni ẹ corporate ẹ lè dá cooperative kalẹ̀ nísìn kẹ́ pé Al-Yusuf cooperative Islamic cooperative yusiru náà ni cooperative tí wàá máa jẹ ẹgbẹ́ kílẹ̀ ń tààrùnú alàlùbẹ̀rẹ̀ wàtàkọ̀ àwọn tẹ́ ń dájọ́ sílẹ̀ ọgbà fọ́ọ̀mù wọ́n sì máa ka nọ́mbà yín ẹni mọ̀lẹ́nìkan ní sọ́fọ́ máa jẹ́ wa nílùú ọ̀yọ́ ó ti tó yẹ báyìí gbogbo mùsùlùmí ìlú ọ̀yọ́ kì í sọ máa jẹ́ ọtí tí mùsùlùmí tó bá tẹ̀lé àwọn sàhábà radiyallahu anhum yóò máa ka gbogbo mùsùlùmí kó pé ìgbàkaná àjọni wa ṣùgbọ́n máa fẹ́ràn àwọn jura wọn lọ délé ìbáṣe súnmẹ́sìn tó bẹ́ẹ̀ ló sì fẹ́ràn rẹ̀ tó ìyẹn ló fẹ́ pé ọ̀n gbalada lórí ìfẹ́ tó níyẹn ó sì máa kórira eléyìí bó sì jìnnà sẹ́sìn tó ó ní máa wò fún ìjọtílé ń sèlè ìjọtílé ń sèlè ìjọtílé ń sèlè ìyẹn aburú tó wà lára àwọn ìjọ ìjọ tó ń darí ọ̀pọ̀ ọ̀pọ̀ gan nínú ẹ̀ ni pé wọ́n jẹ́ kí àwa mùsùlùmí ká wíkì Hmm. kọjá wà kọjá lágbára mọ́ àwọn olóṣèlú sí ànílò dáadáa ti wọn àwọn lọ opportunity yẹn dáadáa kódà nígbà tí ìjà ṣẹlẹ̀ láàrin àwọn ẹgbẹ́ tààrùn nínú nǹkan tó bá wà lọ́kàn jẹ tí ọ̀tọ̀ wa lọ́rùn kan máa jà tọ́bẹ̀ mi lọ́kàn jẹ tí ọ̀tẹ̀ mi lọ́rùn kan máa ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ lọ mà ní ìdúdú ọ̀rọ̀ tí màá sọ fún yín torí pé wọ́n pọ̀lù sínú politics olóṣèlú ni wọ́n torí pé wọ́n ń gbé olóṣèlú wa ẹ̀ràn ẹ̀jọ́ yẹn ẹ̀ẹ̀rí tẹ́sẹ̀lẹ̀ sí wọn àwọn olóṣèlú inú wọn máa dùn pé wọ́n fọ́ sí méjì kódà wọ́n tún lè ṣiṣẹ́ pé kọ́ tó fọ́ sí mẹ́fà síga torí pé fífẹ́ wọn ó tóbi àwọn politician adẹ̀ pariwo pariwo pé ẹ̀yin ọmọ ìyá yìí ẹ sọ́ra ẹ kú bí àwọn àwọn tẹ́ fẹ́ máa bá gbé yìí yá ayé pátápátá làwọn wọ́n bẹ̀sẹ̀ jẹ́ iná ẹ̀rọ wá ṣẹlẹ̀ padà yẹn so nípa báyìí sẹ́ẹ̀rí àwọn aburú tí àwọn ẹgbẹ́ ẹgbẹ́ ìjọ ìjọ dálẹ̀ fún wa ọjọ́ ká wíìkì torí pé wọ́n pín wa yẹlẹyẹlẹ ó sì ń sọ wá lọ́nu ibi kan yẹn lẹ́gbẹ̀ẹ́ yẹn yídì nìyẹn lọ́pọ̀ ìgbẹ́ tira wọn lọ yẹn hmm. àbọ̀ ọmọ yídì bẹ́ẹ̀ ọmọ yẹn sọ gba títí kọjá yídì mẹ́rin lọ́ba pàdé mẹ́ ìṣe bá ń sin ní hmm. bá ń bẹ láyé tó bá kọjá ń bẹ̀ ni yóò sùn kan nínú àwọn yídì yẹn yóò sùn méjì náà yóò sẹ̀ kù lásán ẹsì máa pé méjì tó bá ìtọ́ bá lálàkọ̀ọ́kọ́ ni yóò fi ilẹ̀ yóò sún méjì tó bá ìtọ́hùn ilẹ̀ yóò sún lẹ́nu gbẹ́gbẹ́ ó dànù torí wípé ó ń sọ ìtẹ́yìn mùsùlùmí ẹ̀sẹ̀ kíni ẹ̀sẹ̀ ọ̀kan náà kí la wá sá fún àwọn mẹ́sọ̀ pé bídí à ń bẹ́ẹ̀ bíi ìdì kan là ń fi lọ́ọ́ dákejì ẹ̀yìn tẹ́yìn náà wá dálẹ̀ bídí à ń náà ẹ̀ bọ̀ ń bẹ̀ ẹ̀ bọ̀ ń bẹ̀ kò sí ìtọ́bọ́ kò sí yídì tí ń bẹ ní òtí mi ọ̀mà tí mi mọ̀ tí ó sì bídí à kò sí ọkà bu àwọn lọ sọ̀tásì wà á máa ṣe bá ẹgbẹ́ lọ́dá yẹn lẹ ìjọ lọ́dá wàhálà yẹn sílẹ̀ fún wa ìjọ sọ wá dọ̀lẹ kò jẹ́ ká strong mọ́ so láti padà náà ní pèpè táwọn sálàfún pé wá sí pé ẹ jẹ́ ká àwọn tí wọ́n dàgbà yẹn ẹ jẹ́ àwọn ọmọ bá ti wọn lọ bí wọn bá gbọ́ mọ́ wọ́n sá kù náà ni àwọn ọmọ wẹ́wẹ́ rẹ̀ tá a bẹ̀rẹ̀ yìí ẹ jẹ́ àwọn gbàgbé gbogbo ra yẹn ká ti gbogbo ọ̀nà tí ò ní jẹ́ ká jẹ́ ọkàn ká padà sí tìlọ́wa òun ni al-Islam ká fi àwọn nǹkan mìta so mọ́ra tí ó ń sọ wájú yẹ́lẹ̀yẹ́lẹ́ yìí ká jù lẹ́pàá ọlọ́ni wà àtàṣímọ̀ bí hábìlìláhì jẹ̀míà wà látàfàrọ́kù ọlọ́wọ́ bá sọ́nà alùpàánì pé iná lẹ́dínà fárọ́kù dínà hún wọ̀kánù ṣìyà ọlọ́run tún sọ nígbè níbi àyà mi pé wà látàkúnú kálàdínà tàfàrọ́kù wọ̀kánù ẹ má dàbí wọn sùgbà àwọn nǹkan yẹn ọlọ́run kìlọ̀ fún àgọ́ àtàrìn bẹ́ẹ̀ náà lánàá sí sọ agbọ́dọ̀ tó bá gbogbo àwọn tó bá ti pọ̀ síbẹ̀ ẹja padà ká béèrè pé kí láà máa ṣe títọ́ ọ̀bá sì jẹ́ òní sẹ̀sẹ̀ ẹ̀dá àdéhùn tí ń bẹ nìyẹn o wọ́n ti press ọpọlọ wọ́n ti kú ọpọlọ àwọn èèyàn lọ́pọ̀ òlé rẹ́sìn ṣe àfi kó o ṣe ìjọ kankan nítawọ̀ ó sọ fún ọ pé òlé rẹ́sìn ṣe tọ́ ọ̀bà ké náà láàṣọ tọ́ ọ̀bà ké òlé bá gbọ́n ṣùgbọ́n tọ́ ọ̀bà ké tó ọba ń sẹ́sìn tó ọlọ́gbọ́n ìjọ òtún nígbàgbọ́ ẹ̀sìn torí pé ọmọ máa tẹ̀lé dáná bí òní àṣẹ sallallahu alaihi wasallam tó sì fẹ́ ìlànà àwọn àjọ yẹn tó nípa báyìí kálukọ́ padà sínú ẹ̀kọ́ kọ́ padà sí láti máa jókòó bí oníjọ ẹlẹ́gbẹ́ àti nǹkan kankan káàkiri lọ ọlọ́run ọba yọ́lá wa yóò rẹ̀ sànú wa jíjọyìn ìjọ kò sí inú ìlànà ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ká gbé ọ̀nà islam láì sí ìjọ kankan ká máa kírun mọ́sálásí wa mọ́sálásí bá fọ́ọ̀lù sádùúgbò wa ìjọ ti ẹ mọ́sálásí rẹ nìyẹn jimá tọ́ba jẹ́ mọ́sálásí jimá àdúgbò rẹ tàbí ní rẹ jimá ti ìjọ ti ẹnu kìsìkò tó wá kú ní jimá àdúgbò rẹ wọ́n wá sọ pé ìgbàmbá tó dé jímọ̀ ti ìjọ wa ẹ̀dá kò sí mùsùlùmí káwọn àdúgbò rẹ̀ náà ẹ̀ yóò tún wá ṣẹ̀ṣẹ̀ lọ lọ́tọ̀ yóò tún ṣẹ̀ padà wá lọ́tọ̀ só gbélé yìí ọlọ́run là wà ọlọ́run tó aláàrẹ mùsùlùmí sallallahu alaihi wa sallam bin Muhammad wa ala alihi wa ashabihi ajma'in aláàbò lọ́mọ yẹn.